ikọ̀ ajàjàǹgbara Yorùbá Nation lulẹ̀ ní ilé ẹjọ́ ECOWAS kẹ̀yìn sí ìbéèrè wọn. ilé ẹjọ́ tó ń gbọ́ ìdájọ́ láwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà ECOWAS ti wọ́gi lé ẹjọ́ kan tí àwọn èèyàn mẹ́rin tó ń béèrè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá pè àtẹ̀jáde kan tí akọ̀wé fẹ́tò ìròyìn ní ilé ẹjọ́ ECOWAS fi síta ní ọjọ́ ajé ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún 2023 ni wọ́n gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ nọ́mbà ẹjọ́ náà sì ni ecw slash ccj slash app slash oh slash twenty two nígbà tí àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tó gbé ẹjọ́ ọ̀hún jẹ́ adájọ́ aiki edward Amako asante àti gbèrèbè kurata ilé-ẹjọ́ ní àwọn olùkẹ́jọ́ kò kátó tó láti pe ẹjọ́ lórúkọ ara wọn fún ìdásílẹ̀ yorùbá nation ọ̀pẹ̀yẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán wisdom yard.